وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sahbihi wa sallam ní àdúrà tí a ṣe fún èèyàn lẹ́yìn rẹ̀ ó ní mátímátì ni. Mati ó ní torí wípé a fi màláìkà kan ti gbogbo olùgbàgbọ́ òdodo pẹ̀lú irú àdúrà báyìí tí èèyàn bá ti ń ṣerú àdúrà báyìí màláìkà yóò máa ṣe àmì àti ìwọ tó ń ṣàdúrà fọ́mọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ náà tó ń túmọ̀ sí wípé tá à ń tá a bá fẹ́ kí ọba adẹ́dà kó tètè gba àdúrà tiwa tọmọ ìyá wa tí ó bá wà nínú òkè òṣòro ká máa rántí rẹ̀ nínú àdúrà wa nítorí tọba adẹ́dà látara báyìí a fi òkò kan a fi pa ẹyẹ pípọ̀ àdúrà tá a ṣe fún un yóò gbà tiwa náà tá à ń fẹ́ tààrò kàn sí. Si Allah subhanahu wa ta'ala yóò gba ìyẹn náà a fi eléyìí ṣe wá ní ojú kòkòrò ni ọ̀kan nínú àwọn ọmọ àyà wa ó ti ṣe bí ẹ̀ ń rẹ̀ fún bí ọ̀sẹ̀ mélòó kan sìn tó fẹ́ fara pẹ́ mọ́sù yìí ni pé gbígbà tí àwọn ọmọ àyà wa kejì torí tá a bá sọ yìí pé àwọn ọmọ àyà wa kejì àwọn kan ṣoṣo náà náà jẹ́ ọmọ ayáwó kejì àwọn làlìjẹ̀nu àwọn tí ààrí tí wọ́n dẹ̀ wà tó jẹ́ pé risala muhammadiya sallallahu alayhi wa alihi wa sallam ó pa wa àti wọn pọ̀ torí iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala tọ́nà òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam àwa méjì yẹn ni ó rán ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjẹ̀nu bí a ṣe rí olùgbàgbọ́ òdodo nínú wọn bẹ́ẹ̀ ni a rí èyí tí ó jẹ́ èyí tó ń ṣàyàkókò nàkí bá a ṣe rí ẹni tó páyà ọba adẹ́dà nínú wọn bẹ́ẹ̀ náà náà ni a jẹ́ a rí ẹni tí kò páyà ọlọ́run ọba bí Allah subhanahu wa ta'ala ṣe ń sọ fún wa nínú al-Qur'an tí àwọn náà ń sọ pé kunna tara'iqa qidada ojú ọ̀nà oríṣiríṣi làwa náà ń gbà yan àwọn àlìjànú Allah subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ kí àwọn ní technological advancement ju àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ aha torí èyí tó wà ní India tó bá fẹ́ dẹ́kọ̀ọ́ láàrin àwọn ìṣẹ́jú nìsín yóò dẹ́kọ̀ọ́ ètò bá wà nàìjíríà náà tó bá fẹ́ lọ sí saudi láàrin àwọn ìṣẹ́jú kan nìsú yóò dé saudi definitely technology ó ju ta ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ àti rí wọn síwẹ̀ kìí ṣe tí ó rọrùn but effect ìṣesí wọn la máa ń rí lọ fi jẹ́ pé wọ́n lè kó sínú èèyàn lára kí wọ́n wá gba kọ̀ǹtrólù rẹ̀. Allah subhanahu wa ta'ala ó fi rọ̀ wọ́n lọ́rùn bẹ́ẹ̀ but nígbà míì kíkó síyàn lára yìí sábàbí rẹ̀ máa ń jẹ́ pé tí èèyàn gan ò bá dúró déédéé pẹ̀lú àtikárù rẹ̀ tó ń túmọ̀ sí pé ìgànnà rẹ̀ ìgànnà rẹ̀ ó ó lanu aláàmú àlìjẹ̀nù ọ̀ráyè ra pálawọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì sì rẹ̀ ọkàn máa ń jẹ́ ibtila min Allah subhanahu wa ta'ala ọlọ́run kan fi sàdánwò fún yẹn ni kì í ṣe wípé bọ́yá ẹnìyẹn ò dún ní mọ́díkìrì rẹ̀ kọ́ ó lè dún ní mọ́díkìrì rẹ̀ náà síbẹ̀síbẹ̀ bọ̀dí kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó fi sàdánwò fún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò ní oògùn méjì ju ìsádi ọba adẹ́dà lọ ẹni tó ń ṣẹlẹ̀ sí àti àwa tí a bá gbọ́ bẹ́ẹ̀ náà ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tí ó jẹ́ wípé ó máa ń jẹ́ kírú nǹkan báyìí ó tètè kú ò ní taqwatul iman ìjẹ́ kí ìgbàgbọ́ wa nínú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó tú ọ̀rìn lẹ̀ sí wípé òun ló lè ṣe ọmọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ó dẹ̀ ní agbára láti yí padà ntáàfi pé tí ó fi dá sí i wọn náà ni àtàwọ́bá ibi tá a bá kù sí tí ànáwó eléyìí fi dé kọba adẹ́dọ̀ foríjì wá kathratul istighfar ọ̀pọ̀lọpọ̀ zikir istighfar ṣíṣe àti kíni ìsúnmọ́ ọba adẹ́dà dáadáa pẹ̀lú kíni pẹ̀lú tí ọba adẹ́dà tó là kalẹ̀ kò sí téèyàn fi súnmọ́ ọba adẹ́dà tó tó ní ṣe ní ọ̀ràn àyànlé lórí láwọn wàjúbàtì ìkírun sásìkò ìmá wà nínú àlùwàlá gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ṣe sọ istaqimu ẹ dúró déédéé walan tahsu ẹ lè máa rírì dídúró déédéé wa'lamu ẹ mà dájú wípé anna khayra a'malikum as èyí tó lọ́lá jù tó dáa jù nínú sẹ́yìn ìláyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ó ní ìrun. ولن يحفظ على الوضوء إلا مؤمنا ẹnìkan yìí máa ń ṣọ́ àlùwàlá kó dún ní máa ń wíwà nínú àlùwàlá ń gbogbo ògbà àfolùgbàgbọ́ òdodo kí ọba dẹ́dà amúsà ṣe wá ní ọkàn nínú wọn kì í dẹ́ ṣe yẹn nìkan gẹ́gẹ́ bí mùsùlùmí ká má jẹ́ kí àsìkò kan fò wá rò láì jẹ́ wípé ó ní zikir kan awele adhkar tá à ń dunni ma ó lè jẹ́ istikfar astaghfirullah astaghfirullah astaghfirullah ó lè jẹ́ kalimatu shahada la ilaha illallah muhammad rasulullah ó lè jẹ́ tasbihat subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ògbà bá a bá jẹnu wújẹ́wújẹ́ a máa jẹ ọkàn wújẹ́wújẹ́ torí pé kí ni kí àìbìkítà kọ́ má bàa ṣẹlẹ̀ sí wa eléyìí pàtàkì látara pé kí ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní àwọn adhkar tá à ń ṣe pàápàá jùlọ tẹsbí tẹsbíhat tahmidat ta'lilat wa takbirat ó ní yunmuyunmu tí máa ń dún ní agbo àwọn màláìkà lókè masalan èèyàn jẹ́ ó kọ́ rẹ̀ ń jẹ́ Abdullahi nisan ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá tó bá ti ń ṣe àkárì lágbo àwọn màláìkà ó kọ́ rẹ̀ dún nínú agbo wọn lọ́hùn tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó bá fi di wípé òun ò gbọ́ mọ́ wọ́n ṣèwádìí wọ́n ṣèwádìí tó ń túmọ̀ sí pé kíni Allah subhanahu wa ta'ala yóò ràn wọ́n síyàn láti ṣe kíni láti kó aró ló fi jẹ́ pé olùgbàgbọ́ òdodo ní gbogbo ìgbà wọn ò gbọ́dọ̀ mẹ́sẹ̀ kúò nídìí kíni nídìí ìdíkàr ìṣèrántí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà kí ọba adẹ́dà mọ́ṣẹ́ àfihàn wá lọ́rùn à ń bẹ̀ wá ní gbogbo ẹ̀yìn irun wa kábà rántí ọmọ àyà wa yìí ní inú àdúrà wa kí ọba adẹ́dà kó má jẹ́ kó pẹ́ kó má jẹ́ ojú kó bá ṣe ní kọ́yákọ́yá kó dẹ̀ ṣe ní rọrùn láti jẹ́ pé n tó ń ṣe kó ọba adẹ́dà bá mú kúrò kì í wá ṣòun nìkan àti gbogbo ọmọ wa nínú ẹ̀sìn Islam tí wọ́n há sírú situation bẹ́ẹ̀ kí ọba adẹ́dà kó má wá jẹ́ kírú rẹ̀ ọkàn wá. Now, a fẹ́ gbénu lé ìpele tó tẹ̀lé nínú ọ̀rọ̀ wa tá à ń bá ń bọ̀ lórí àwọn ìpìlẹ̀ tíyẹn gbọ́dọ̀ mójútó tí ó fi ọba adẹ́dà tọ́lọ́wọ́n bá fi ńlá Muhammad sallallahu alaihi fi ní ṣìnà ti ń bá tọ́jẹ́ wípé èyí tí Allah subhanahu wa ta'ala fi ṣe ìpìlẹ̀ náà ni wípé la taj'alu ma'a Allahi ilahan akhara fataq'uda madhmuman makhdhula ẹ má bá nǹkan ẹ má fi nǹkan bọ́ba dẹ́dà worogún ẹni tó bá ṣe léyìí yóò di ẹni pàtì Allah subhanahu yóò pàtì yóò dẹ̀ ní ẹ̀tẹ́ kọba adẹ́dàá má tẹ́ wa eléyìí nípìlẹ̀ àti bá débi orí wípé ká má gba ẹ̀mí lójú ọ̀nà tí ò tọ́ ẹni tí wọ́n bá wá gba ẹ̀mí aráalé rẹ̀ Allah subhanahu wa ta'ala ti fi ọ̀nà ẹlẹ̀ tó fi hàn ṣe kìí ṣe pé kó wá sízi òfin lọ́wọ́ ara rẹ̀ àti pé kí ni ìgbà ẹ̀mí ó pín sọ́nà pípọ̀ ó lè ṣe táṣìṣe ó lè jẹ́ pá máa máa ṣe tí ìbínú bá dé ẹ̀sìn Islam òfin tó gbé kalẹ̀ òfin àti fi kọ́ dí nǹkan ni ẹni tó bá mọ̀ wípé gbogbo bí ìbínú bá ń gbé òun bá tiẹ̀ sọ pé ìbínú mọ́ lówó o orí rẹ̀ ọmọ tóun bá ṣe nǹkan yìí tóun bá pa ẹni yìí òun náà lọ sí i kò sí tóun jẹ́ òun náà lọ sí yóò kóra rẹ̀ ń jánu yóò fara rẹ̀ padà ṣùgbọ́n tó bá fi di wípé òun wò wípé ah kò sí death penalty ẹnu kí wọ́n sọ̀n sẹ́wọ̀n ní gbọ́ gbọ́ bá ṣe díẹ̀ nísìnyí òun ó kú òun bẹ́ẹ̀ tàbí òun ó jẹjọ́ kan òun mọ̀ bóun ó ṣe ṣe ló fi jẹ́ pé kò sí tó lè kó tún àwùjọ tò àfi òfin tí ọba adẹ́dà fi rán jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam afẹ́gbénulé ìpele tó kàn ó ní ọ̀rọ̀ ọmọ òrukàn tí ó jẹ́ kí a mẹ́nu bà ọ̀rọ̀ ogún àti ọ̀rọ̀ òǹṣùwọ̀n tí ó jẹ́ kí a mẹ́nu bà ọ̀rọ̀ káràkátà àtòfin tó de ẹni tá a gbéṣẹ́ fún àtẹni tí ó gbéṣẹ́ fún ni gbogbo eléyìí yóò gbàsìkò díẹ̀ pọ̀tórí sísá sókè sásódò kó lè bá a dá apẹ́ díẹ̀ kò ní jẹ́ kí a á bẹ̀rẹ̀ rẹ̀ lénìí but inshallah al-karim láti fi jẹ́ kí a máa lẹ̀ yawmal ahad al-qadim ọjọ́ ahad tí ń bọ̀ ìta gbẹnulé briefly ta kó fi yé wa àti tí ó yẹ káwa náà mọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ogún pínpín tọ́papọ̀ mọ́ ọ̀rọ̀ bí ìmójútó ọmọ òrukàn tàbópó bí wọ́n ṣe pàtàkì tó nínú Islam kí ọba adẹ́dàá subhanahu wa ta'ala kọ́mọ́sà ẹ̀ṣọ́ àjùgbá náà lọ. àwọn béèrè jẹyọ sẹ́yìn tó pọ̀ tá a rí parí tó jẹ́ wípé ìgbà jáde síta gan ìbéèrè tìta gan fẹ́ pọ̀ ju ti inú ilé lọ àwa ní ká fi àsìkò ilẹ̀ káràǹdì yẹn up bó tiẹ̀ jẹ́ pé kò ní í ṣe gbà tán náà kò tó di wípé a mẹ́nu lé abala tó kàn gbogbo ìta ń ṣe yìí kọ́lọ́wọ́n bó jẹ́ kí torí tiẹ̀ nìkan là ń fi ń ṣe é kọ́ má jẹ́ kẹ́ni kankan ó nípìn nínú àníyàn wa lórí rẹ̀ kọ́ wá gbà lẹ́sìn kọ́ jẹ́ ká bá níbi tó lérè kọ́ má dá lù wá láyà ah, gbogbo báyé bá ṣe dojúrú tó kọ́ má jẹ́ kí tiwọ́ dojúrú ń bẹ̀ kọ́ jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ naam ya ba khadija mada indak jazakumullahu khairan náà. ìbéèrè kan wá ṣáájú díẹ̀ nígbà tí a ń sọ̀rọ̀ Yájúj wa Májúj àmọ́ hadith wa tó wà nínú Sahih Muslim wípé wọ́n béèrè àwọn ọmọ yàrá kan béèrè wípé àwọn Yájúj wa Májúj ṣẹ̀dá náà ni wọ́n ẹ̀dá ènìyàn ni wọ́n àmọ́ àlàyé wá wípé àwọn àfáà ní ẹ̀dá ènìyàn náà ni wọ́n torí ẹ̀rí ẹ̀rí wípé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama Allah subhanahu wa ta'ala yọpa nabi Adam baba ńlá wa sallallahu alayhi nabi na wàhálẹ yọpa láṣẹ fún iná nípìn rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀. nabiyula Adam sallallahu alayhi nabi na wàhálẹ yọ wa béèrè lọ́wọ́ bá dẹdà ìpèpè ọwà pé. Adam fún iná ní ìpín rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ sallallahu alaihi wa sallam yọ àdáhùn pé kí ni ìpín tìǹà nínú wọn wọ́n wá sọ pé sáfù kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹgbẹ̀rún èèyàn ló wà ń bẹ̀ ẹgbẹ̀rún ó dín ọ̀kan òun nìpín tìǹà ìpín tí ó jẹ́ tàlìjẹ́ náà ó jẹ́ kan ṣoṣo. eléyìí ba àwọn sàbẹ̀nú jẹ́ wọ́n rìpírẹ́sẹ̀ntì wọn jọ́nà lọ́hùn wọ́n banújẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú tó fi tù wọ́n lọ́kàn ní wípé rárá ọ̀kan nínú tí nínú yín ni ó jẹ́ ìpín náà èyí tó kù yóò jẹ́ àwọn aràn Yájúj wa Májúj òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ń sọ yìí pé nígbà yìí ni tad'alu kullu marda'atin am marda'at wa tad'a dhatu hamli hamlaha ìgbà yìí ni ẹni tó ń fọmọ lọ́yàn bí ìyá ṣe láàánú ọmọ tó kò ní mọ̀ pé ọmọ òun wà lọ́wọ́ òun tí ó fi jùnú. obìnrin tó lóyún yóò bí oyún kò dẹ̀ ní mọ̀ yìí pé nǹkan kan ṣẹlẹ̀ bí ìnira ọmọ bíbí ṣe lágbára tó wàhálà ìjọ náà yóò le débi wípé ọmọ jáde lára aboyún kò tiẹ̀ ní mọ̀ yìí pé nǹkan kan ṣẹlẹ̀ ọmọ ìyá wa ń béèrè pé ṣé. aláboyún náà tún wá wà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni eré àyàn rújú ṣé wọ́n tún lóyún. apá kan nínú àwọn àfà wọ́n ní tí ó bá kú pẹ̀lú oyún láyé tàbí tí ó bá kú tó jẹ́ yí pé ọlọ́mọ lọ́wọ́. Lo wọn ó jí dìde pẹ̀lú oyún yẹn náà ni tí ó bí ní gbangba ajọ́ gbendalkiama tàbí ọmọ ẹni tó bá gbọ́ ọmọ dání ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú násù ni a gbọ́dọ̀ rí ẹ̀gbà wá tó fi rinlẹ̀ kìí ṣe sọ torí kìí ṣàṣọjẹ kò sí ẹ̀rí kan tá a lè fi tọ́ka sí eléyìí tọ́wá lẹ́tọ̀dọ̀ ẹni tí a fi ṣẹ́ rán náà Muhammad sallallahu alaihi wa sallam látara eléyìí àwọn àáfàá gbé ọ̀rọ̀ yìí wọ́n gbé tì sẹ́gbẹ́ kan wípé kí ni kò fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ míì tó tún wá jẹyọ ni wípé nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń fi yé wa bọ́rọ̀ ó ṣe le tó. níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama báyìí nínú sóràtún onye ó ní yawma yaj'alu al-wildana shiba ní ọjọ́ tí ó jẹ́ pé ọmọ òpóòn gan tó jẹ́ pé irun rẹ̀ máa dúdú ni ìdàrúdàpọ̀ àti ìdààmú ọjọ́ náà yóò wípé yóò jẹ́ kí ọmọ kó hewu òjijì torí ìdààmú èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú táwọn àáfàá dúró ni wípé n tó túmọ̀ sí ni wípé ìnira ajọ́ náà yóò tó bí ìgbà tó ti obìnrin bá tiẹ̀ lóyún gan yóò bí tí ò so ti yé báyìí nísìnyí yóò bí bí ìgbà fi ń sọ̀rọ̀ yìí ìnira ajọ́ yìí yóò tó ń tọ́jẹ́ wípé tóbìnrin bá tiẹ̀ wà nínú oyún yóò bí tí ò ní mọ̀ pò ń bí nà ìtumọ̀ rẹ̀ nù torí pé kò sí ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ wípé obìnrin kan ó lóyún yóò bímọ níjọ́ gbẹ̀ndàkíá wallahu alam nà. jazakumullahu khairan. anta fasajakumullahu khairan. naam láti ọ̀dọ̀ àwọn sisters wa náà ni so ìbéèrè wa wò pé asalaamu alaykum ya sheikh uh, I just got married and my husband told me that greeting uh, in bending while greeting is forbidden in no. Islam mm. and I am coming here for the first time please I want you to elaborate very well in the Quran and Hadith so that I can be well convinced. Uh, as far as the uh, greeting is in Islam, not only greeting, there is no aspect of human life which Allah subhanahu wa ta'ala has not sent the Prophet sallallahu alayhi wa sallam to give us the code of conduct on. That is it. That is what Allah subhanahu wa ta'ala has said emphatically that ما فرطنا في الكتاب من شيء we have not left untouched or we've not been negligent on any issue in this Quran except that we have made a very detailed explanation about it. Before the coming of the Prophet sallam, the, the people is either they, they, will, they roll on the ground for themselves or they kiss themselves and kiss their hands, kiss their legs on all this. But with the coming of the Prophet sallallahu the emphatic way which Allah subhanahu wa ta'ala has commanded us to greet ourselves with is the original one which came with humanity and which which is that original one when allah subhanahu wa ta'ala created prophet adam sallallahu alayhi wa the father of mankind the prophet sallallahu said allah enjoined him Definitely, what the Prophet ﷺ is informing us is not from him, is the injunctions of Allah. Allah must have informed him. Allah enjoined Adam to go and greet the assembly of angels because such greeting will be the greeting mode between his offsprings. When the prophet, when Prophet Adam وسلم, went there, what he said was, Assalamu alaikum wa rahmatullah. And the angels replied him, Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. When you say Assalamu alaikum, it is sunnah, you have to spread it. But answering is compulsory. Answering is compulsory. When you say Wa alaikum assalam, you have 10 reward. Wa rahmatullah, you have another 10. Wabarakatuh, you have another ten. Wamakfiratuh, you have another ten, making it forty. That is, if someone says to you, Assalamu alaikum wa rahmatullah, Assalamu alaikum, the minimum reply is wa alaikum assalam. When he says, Assalamu alaikum wa rahmatullah, you say, Assalamu wa alaikum assalam wa rahmatullah. When he, if he increases, increases it or she increases it to wa You say what barakatuh also, or you had more wa makfiratu, just as the Prophet ﷺ did, as is reported in uh, Tariq al-Kabir of Imam Imam Bukhari and uh, Sheikh Nasruddin al-Albani in Sister al-Hadith al-Sahiha said that, uh, it is very authentic. So that is the greeting. In fact, the Prophet ﷺ said, when you stretch hand to greet yourself with taslim or before taslim or after taslim. The minor sins the two of you are coming with when you disengage, these sins fall off. So, these greetings, they are part of ibadah that makes us come closer to Almighty Allah subhanahu wa ta'ala and make us hand mercy from Allah subhanahu wa ta'ala. Specifically, in another hadith, the Prophet ﷺ was asked, when we meet ourselves, do we do we come down for ourselves in form of greeting? The Prophet ﷺ says, no. Do we rush to embrace ourselves and kiss all our bodies the way we met people doing? The Prophet ﷺ said no. The Prophet ﷺ said, Rather, you stretch your hands in taslim and your hands when engage from the greeting by removing your hands your minor sins falls off that's what the prophet ﷺ said with this the sunnah when we say sunnah it does not mean something which if you do uh, you get reward if you don't do it, you don't get sin. No, that is not what it means. That is the tradition of greeting. That's what it means. Which, if you do the opposite, you are doing innovation. That is, you are doing bid'ah. And uh, you, kullu bid'ah wa kullu dalal, na'udhu billahi min dhalik. So, that's why you keep this. In fact, the Prophet ﷺ said, spread salam between yourselves, among yourselves. Because Salam is the name of Almighty Allah that has come from Jannah. When you spread it amongst yourselves, peace and peace, peaceful coexistence will reign amongst you. That's what the Prophet ﷺ said. And that is why the Prophet ﷺ said, you should say it in multitude. If you meet now, you say, Assalamu alaikum You go out, to come back again, repeat it. Assalamu alaikum. The more of it you say, the more of peace that it reign amongst you. Wallahu a'lam. Pé ọmọ ìyá wa ló ń ṣe ìgbéyà, ó ń ṣe ìlọ́kọ ni. Ọkọ òun bá tún gbé tuntun dé o, tóun ò mọ̀ rí tẹ́lẹ̀. Òun máa ń kúnlẹ̀ tàbí kó wọn máa rá bàbá ni fáwọn tí wọ́n bá ju òun lọ. Ọkọ òun wá ní rárá o, èèwọ̀ ni àìrábàbà àìkúnlẹ̀ àìwólẹ̀ fún ẹ̀dá ọba adẹ́dàlá àwólẹ̀ fún kò yéhùn o àlàyé tá a wá ṣe fún un ni wípé gbogbo nǹkan téèyàn bá ń dáwọ́ lé péyàn ó ṣe nígbésí ayé tó bá ti jẹ́ mùsùlùmí ó ní ìtọ́sọ́nà tọ́lọ́run bá fi ránjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá pé bí ká ṣe ṣe ni tó jẹ́ pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ èyàn ò ní súnà èyàn ò ní wípé súnà ìtumọ̀ súnà ni pé ọ̀nà tá a gbà ṣe tá a gbà mú alukurani lò tọ́lọ́hún ọba máa ń fi gbà lẹ́sìn lọ́wọ́ ẹ̀dá túmọ̀ sunan tọ́jẹ́ pé ìdàkejì rẹ̀ ni bídà ìyapa ọ̀nà tó yapa sí bá a ṣe lo alukur'an tọ́lọ́hún fi ń lójijì sẹ́lá sàlá sàlám tọ́lọ́hún ọba fi gbà lọ́wọ́ ẹ̀dá lẹ́sìn. kìí ṣe wípé súnà ni pé ntọ́ ọba ṣe ọgbà ládàá tọ́ ọba ṣe ògbẹ̀sẹ̀ rárá kìí ṣe yùn súnà yùn kí wọ́n sọ súnà suna pé súnà àsúnà fi ṣẹ́yìn kàdà súnà lórí nǹkan báyìí ní báyìí ní pé ọ̀nà tá a gbà ṣe ni ọ̀nà tí mùsùlùmí gbà kíra òjíṣẹ́ lásán àṣìlámù ọlọ́run ti fi ràn ọlọ́run ọba dẹ̀ fẹ́ràn pé ó ní ká kíra wa ó ní tí wọ́n bá kí yín pẹ̀lú kíkí o ẹ kí lóǹdí wọn bí wọ́n ṣe kí yín tàbí ahsanmina èyí tó bá dáa jù bẹ́ẹ̀ lọ bó ṣe wá nínú Quran nítorí eléyìí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tá a bá pàdé ara wa kí n láà fi kíra wa ó ní wọ́n ní ṣé ká wólẹ̀ fúnra wa ni àbí ká máa dì mára wa ká máa fẹnu pọ́nra wa lá ó ní rárá ó ní

ajé ebu tàbí ìnira ní àfa àwọn àfa mi fi sọ wípé gẹ́gẹ́ bí Sheikh Usman ibn Fodio wípé ẹni tí ń bá ń fẹ́ kí àwọn èèyàn máa wólẹ̀ fóun líhùn dí wọn bí wọ́n bá ń ṣe ń wólẹ̀ fún yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ọba máa fún un ní yẹ̀pẹ̀rẹ̀ torí wípé kí ni ó tako òfin ọba adẹ́dà kọba adẹ́dà má jẹ́ ká tako òfin rẹ̀ kíkí mùsùlùmí tẹ̀sílìm ni àgbà ọ̀kọ̀ọ̀kan náwó sọmọdé ọmọdé náà mọ̀wọ́ rẹ̀ wá àwọn tí wọ́n bá wà lórí nǹkan ọ̀gùn àwọn ni wọ́n kọ́kọ́ sálámà sáwọn tí wọ́n wà ńlẹ̀ bí Islam ṣe gbé kalẹ̀ nù àwọn tí wọ́n bá pọ̀ àwọn ni wọ́n sálámà sáwọn tí wọ́n bá kéré ní ìwọ̀ntúnwọ̀nsì bí Islam ṣe gbé kalẹ̀ nu gbogbo ń tá a ṣe nínú ìgbésí ayé wa Allah subhanahu wa ta'ala ó ti rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sí wa bá a ṣe ṣe tóun ó fi gbà lẹ́sìn lọ́wọ́ wa ká má bàa ṣẹ̀sìn nídìí rẹ̀ kọ́lọ́njẹ́ kó jí ká fẹ̀sìn wa yìí ká fi kó gbà lẹ́sìn kó má ṣe ní ẹ̀sìn fún wa ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀lkiam. Now. Um, ìbéèrè kejì sá wọ́n ní please what is the Islamic ruling on uh, jama'a of salah after the first one uh, for males and females mo rò pé ká jama'a kejì. naam ìkíkí jama'a kejì kí ìkórìíra wa fún but àwọn afáàlà tó bá jẹ́ pé mọ́ṣáláṣí tó ní màmù tí wọ́n dẹ̀ ní àsìkò tí wọ́n ń kírun sí káwọn kan má wàá jọyìn irun lásìkò tí wọ́n ń kírun sí wọn kí wọ́n wá wá lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun jàmá tán kí wọ́n wá tún gbé jàmá mi dìde jàmá bá rí àlélẹ́ jàmá alátakò. Islam ò encourage but mọ́ṣáláṣí torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò yí dẹ̀ ṣe jama tó necessary torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé man tawadda fa ahsana al-wudu' thumma raha ila al-masjid fawajada an-nas qad sallu thumma salla falahu ajrun kaman qad sallu. بدون أن ينقص من أجورهم شيئا أو كما قال صلى الله عليه وآله وصحبه وسلم ẹni tó bá ṣàlùwàlà ó ṣe àlùwàlà yẹn dáadáa ó wá lọ mọ́sálásí pẹ̀lú àníyàn pé òun fẹ́ lọ join jàmá ó wá bá wọn tí wọ́n ti kírun tán ó wá kí tiẹ̀ yóò gbà láàdáa jàmá tó ti lọ́hùn láì ṣe pé láàdáa kankan dínkù nínú rẹ̀ torí pé ìrun ti ń lé bọ̀nù ṣùgbọ́n mọ́ṣáláṣí tó wípé kò sí imam permanent imam bíi ọjà ni tàbí gáréjì tàbí ojú ọ̀nà tí jàmá kan bá ti dé ẹnìkan kan ṣáájú náà ni wọ́n máa kírun lọ wọ́n lè kí jàmá bó bá ṣe wù wọ́n kí wọ́n pọ̀ tó wọ́n bá kí jàmá lẹ́ẹ̀mẹ́wàá lójú ọ̀nà òmù ọ̀rọ̀ wa wá pé ẹ̀hẹ́n but hadith kan wá wípé ìgbà tí wọ́n ti kírun ọ̀ràn yẹn tán ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹnìkan wá dé kọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ pé ta ni ó ṣe sàárà fún arákùnrin nínú àwọn tí wọ́n ti kírun ó wá tò lẹ́yìn rẹ̀ kí wọ́n fi kí jàmá wọ́n wá mú ọ̀rọ̀ yìí wá pé ṣebí jàmá ni wọ́n tún kì ní ṣèjú òjíṣẹ́ náà sàásìlà tó yẹ pé òun náà lọ́dẹ pàṣẹ rẹ̀ yìí àwọn afá onímọ̀ ìjìnlẹ̀ hadith wa dáhùn wípé bẹ́ẹ̀ ni jàmá ni bọ̀ jama yìí ní náfìlà ní lẹ́yìn ọlọ́ràn àyàn kìí ṣe jama ọlọ́ràn àyàn lẹ́yìn ọlọ́ràn àyàn lòjíṣẹ́ lọ́sọ̀ àṣọlá fi sọ pé ta ni ó ṣe sàrà fún tó túmọ̀ sí pé ó ti kírun tiẹ̀ náfìlà ni wọ́n ní kó kí lẹ́yìn ọlọ́ràn àyàn wallahu alam àkírán ní àti fi ọ̀rọ̀ gùn sí òpin kíkí rẹ̀ kì í ṣe pé wọn ò nírun ń ta kórìíra ni torí kí ọmọ dá tafrikọ ìyapọ̀ ẹnu lẹ̀ ẹ jẹ́ wọn máa kí tiwọn lọ ń bọ̀ báyà á wà kí tiwa. wọ́n fẹ́ kí mọ́ṣáláṣí máa kún ní wákàtí márùn-ún bó ṣe ń kún níjọ́ jimá torí pé olúkálùkù ti mọ̀ yìí pé tóun bí jimá yìí bá bọ́ òun ò tún lè tún míì kì í mọ́ ó tún dijọ́ mẹ́jọ lolúkálukú fi ń ṣalápá ń tètè ní mọ́ṣáláṣí jimá fi ń kún ọmọ eré ìwá yìí pé ló fi jẹ́ pé ọgọ́rọ̀ ọgbà táwọn sàbí òjíṣẹ́ náà sàlám tí wọ́n bá mísì irun ní nínú mọ́ṣáláṣí wọ́n á máa padà lé ni tó bá jẹ́ pé wọ́n ó kì í ní wọ́n tún kí mi o ilé ni wọ́n máa sábà padà sí tàbí kí wọ́n dákí nínú masjid wallahu alam náà. um, sorry um, wọ́n ní ọkọ̀ kan wà níta tí ó ń dí àwọn yẹn lọ́wọ́ so mus six nine two cg mus six nine two cg ẹjọ́ ẹ bá a gbé kún mẹ́. Hmm. naam uh, ẹni sọ wípé àwọn ní àbúrò ọkọ kan tó jẹ́ ọkùnrin ọmọ ọdún méjìlá ni. Mm so wọ́n ní ọmọ náà nípa ó ní ìpátá tó pọ̀ so ó dẹ̀ máa ń fẹ́wọ́ bákan náà so ó dẹ̀ tún máa ń purọ́ so wọ́n ní àwọn ìṣesí ó ti le débi ó pé ó ń fún ọkọ àwọn ní concern àti àwọn ẹbí rẹ̀ so àwọn wá níbèrè wípé ṣé ó lè jẹ́ pé àlùjànnú ni ó ń dá ọmọ yìí láàmú èyí jẹ́ ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá tiẹ̀ wá jẹ́ pé kì í ṣe àlùjànnú àbó wá jẹ́ àlùjànnú kí ni táwọn lè ṣe sí i. dùn àná. dua ni wọ́n máa ṣàdúrà wọ́n máa kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n máa fàmàrà bọ́tí tó lè mú kó rọrùn jù ha quran kò sí antivirus torí bíi quran yìí ha kí wọ́n fi lè ké kó ha quran ìgbà tí ọba yìí ha júzù ikantan tàbí júzù méjì pẹ̀lú ògo ọlọ́run ọba wọ́n ara wọn ara yẹn lọ tested and certified na. so èyí tó kéré nínú ìbéèrè wọn. àwọn àgbàlagbà gan tí wọ́n ń ṣe wọ́nà wọ̀nà ẹni wọn ó jókòó kí wọ́n máa gba kéwú kí wọ́n gba lé kéwú lọ tó bá ti ń lọ lé kéwú èyí kéwú kí wọ́nà wọ̀nà ó kù fún tá a bá wá ni tí wọ́nà wọ̀nà wà lára rẹ̀ pé a máa sọ pé àṣé bí wọ́n léyìn èké kó ní wọ́nà tí ọ̀gbá ké ni bóyá wèrè ní ìbàjẹ́ ìbá kọjá wọ́nà náà náà èyí tó kẹ́yìn inú ìbéèrè náà ni wípé wọ́n ní àwọn kan máa ń sọ wípé orúkọ bíi Abdullahi ẹni bá ń jẹ pé èèyàn líle fáwọn èèyàn líle náà wọ́n sábà jẹ <laughs> wọ́n láwọn fẹ́ mọ̀ wẹ́yà lódodo. gbogbo ìta ni wọ́n lè lóòótọ́ kọ́lọ́run bá wa rọ̀ wọ́n fún ẹ̀sìn. Abdullahi ibn Umar àwa náà mà kò le Abdullahi ibn Umar ṣùgbọ́n wọ́n lè bọ̀ tó lè sórí òdodo. Eh, ó lè sórí òdòdó kọ́lọ́run bá rọtí gbogbo tiwa náà kí wọ́n lè sórí òdòdó. ọ̀ tàbá níbẹ̀ rẹ̀. <laughs> àfíngbà tí ọmọ kékeré tá a yọ ẹgba sí tó ní ráìtì wo lẹ ní tẹ́ fi ẹgba sí mi èmi náà yọ ẹgba sẹ́yìn náà ó dẹ̀ lẹ́ yọ ẹgba lóòótọ́ ẹ mẹ́rìí wá tẹ́ fi ẹgba sí. ṣé ẹ̀ mọ̀ pé ọmọ kékeré ni mi. Now, one, two, okay, three, four, five. Okay, six now, seven, eight nine ten. Assalamu alaikum àtúrà. Wa alaikum assalam àtàlà. ẹ jọ ìbéèrè mi ni pé kí ni ìhà tí Islam kọ sí orin gbígbọ́ àti fíìmù wíwò. sí orin gbígbọ́ àti fíìmù wíwò. orin gbígbọ́ àti fíìmù wíwò. òjíṣẹ́ náà sàlàyé sàlàm ní kí wọ́n yọ òjé sí mi létí ń faramọ́ ju wípé kí n gbọ́ orin lọ àfà tí wọ́n bá ń gbọ́ orin nínú ilé rẹ̀ ìlà eh, ni ìyẹn àbùkù kan ni tọ́jọ́ yìí pé ṣé lèyí jẹ́ ẹni tá a gba ọ̀rọ̀ rẹ̀ báyìí tó túmọ̀ sí pé tá a bá ní rédíò ńlé tá a bá ní tọ́ba a gbọ́dọ̀ mọ́nítọ̀ rẹ̀ tó bá fẹ́ di pé ó fẹ́ di pé wọ́n ó gbẹnu lórin káyìn lọlẹ̀ tàbí kápá orin wa òun náà ní Qur'an ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ta'ahadu bil Qur'an ẹdún ní ma ẹ̀ ń fọṣọ ni ẹ̀ ń ṣe ẹ̀ ń gbogbo tẹ́ ẹ̀ bá ń ṣe ẹ sá máa mú wá ẹ máa gbọ́ alhamdulilayi ọlọ́run ọba dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ ní rọrùn nísìn ẹ̀ ó jowó ẹ̀ lọ two thousand gan yóò omi ń gbé twelve gig omi ń gbé kínní bí ó ṣe ka sudeis ní ó ka húsọ̀rì ní ó ka mìṣáwí ní ó ka gámìdì yóò ka oríṣiríṣi yóò ka àwọn kura lóríṣiríṣi báyìí tó jẹ́ wípé gbígbọ́ rẹ̀ oríire ni fẹ́ni tí ń gbọ́ àlùbáríkà ni fúnnú ilé tí wọ́n bá ti ń gbọ́ gbogbo tí gbogbo eléyìí yòókù orin kórin orí burúkú ni èèyàn gbọ́dọ̀ yẹra fún mùsùlùmí gbọ́dọ̀ yẹra fún fíìmù wíwo àwòrán mùsùlùmí èkó àwòrán àjọ àfi tí ó bá jẹ́ necessity láti fi kẹ́kọ̀ọ́ so a lè rí àwọn fíìmù tí wọ́n act tó ń pèpè sẹ́sìn but tó jẹ́ wípé a tara rẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn masalan ara àwọn videos tó jẹ́ pé akamu tajwid àwọn òfin tó de tajwid bá a ṣe pé aráàfin quran lẹ́nu ọ wà ń bẹ àtàdé mọ̀ yìí pé alquran bi tajwid amrun lazim kàkà quran pẹ̀lú tajwid ọ̀ranyàn ni ẹni tí ó quran pẹ̀lú tajwid ẹlẹ́ṣẹ̀ ni so pẹ̀lú eléyìí láti máa àwọn nǹkan tá a fi léyìí gbọ́ ọ pọ̀ ṣùgbọ́n kí mùsùlùmí wa máa wo home video oríṣiríṣi tó jẹ́ yí pé n wọ́n fi ń polongo wàláì kò ju àbàjẹ́ lọ ṣìnà ìṣekúṣe irọ́ pípa ète dídá ìṣègùn ẹbọ ọ̀fọ̀ oríṣiríṣi wọ́nranwọ̀nran tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n jókòó tì àtàgbà àtẹ̀wé wọn tó ọba ni wọ́n mú suratul fatiha wá àfi bí ìgbà wọn ń jẹ gúgúrú lẹ́nu ni wọ́n ṣe máa ka fatiha. kí ni wọ́n ń fa torí àsìkò láyé àsìkò wa gbọ́dọ̀ ná sórí ní tí a lè fi jábọ̀ rẹ pẹ̀lú rẹ̀ kìí ṣe wípé a kàn máa lò ó bó ṣe wù wá tọ́ra a ṣàkáǹtì lórí àsìkò tá a ti tá a lò gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ wàlá àlọ́ náà. ìbéèrè kejì ni pé alálàájì tó bá lọ Mẹ́kà tí wọ́n bá ti padà dé wọ́n máa ń sọ pé wọ́n máa ń wọ jímọ̀ ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ sí ní ọdún tó eh, kọjá eh, eh. ó béèrè lọ́wọ́ pé bó wọ́n ti rí ẹni tó bá ti mùsùlùmí tó bá ti bàlágà ó ti wọ jimá ọlọ ají kọ lọ́wọ́ ó ti wọ jimá. ní Ọ̀ṣun state èmi wà lẹ́kọ̀ọ́ parent mi wà lọ́ṣun state then ìyálémọ̀ mi ó lọ sí mẹ́ka <laughs> ìgbà tó dé wọ́n á pè mí pé alájà fẹ́ wọ jimá o kí n máa bọ̀ mo ah, ti mọ̀ pé mi ò tí mọ̀ pé mi ò tí mọ̀ pé. gbogbo ilẹ̀ Yorùbá ni àdánwò yẹn wà kọ́lọ́n ọba kásá rẹ̀ kó lẹ̀. ntí ẹni tó bá lọ sí hajj tó pọn dandan lórí rẹ̀ ò ní wípé tó bá ti dé kó ṣe nǹkan kan tó pàtàkì kó ní istiqoma ìdúródédé lórí kíni àkọ́kọ́ tawhid ìmọ̀ ọba adẹ́dàá lọ́kan ṣoṣo ní ọba tó jẹ́ pé òfin rẹ̀ nìkan là á tẹ̀lé òun nìkan ló ní orúkọ tó rẹwà jù òun nìkan là á sìn ìmá tẹ̀lé súnà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá nínú gbogbo ohun téèyàn ọba ṣe ìyẹra fún bídẹ́à ìyẹra fún ṣírkù ìmá ṣe ìtọ́pinpin lórí gbogbo ohun téèyàn ọba ṣe ẹni tó ń bá ń ṣe tó yapa sí tí ọba adẹ́dà fi ń rojìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìmá kórìíra rẹ̀ ìmá pé padà eléyìí ìníwà rẹ̀lẹ̀ ìníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìní àmúmọ́ra ìní sùúrù gbogbo ara àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí hajj kọ́ wa nì tó pẹ́ ní tó bá ti hajj dé ntí ó yẹ kó mú gbọ́ nì tó bá mú gbogbo eléyìí gbọ́ gbogbo ohun ṣe ní àdúrà lọ́hùn eléyìí tó mú gbọ̀yìn ní kọ́kọ́rọ́ tọ́lọ́run ọba ó fi sílẹ̀kùn àdúrà yẹn fún torí pé májẹ̀mú gbígbà àdúrà Allah subhanahu wa ta'ala ti là kalẹ̀ ìgbà tí Musa àti ọmọ ìyá rẹ̀ tí wọ́n ṣàdúrà tán Allah subhanahu wa ta'ala ní kọ́di ujibat da'watukuma mo ti gbàdúrà yín o ṣùgbọ́n tí ó jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó sọ fún wọn ó ní fastaqima ẹ wá dúró déédéé báyìí o wala tattabi'ani sabila alladhina la ya'lamun ẹ má wàá máa tẹ̀lé ojú pọ̀nà àwọn aláìmọ̀kan o ẹ̀yin ti mọ̀kan báyìí torí ẹni tó bá lọ sí hajj tàbọ̀ lọ umra tí ọba adẹ́dà ní kí òjíṣẹ́ náà sàásìlám ó sọ fún wọn ni wípé alhujjaj wal umma wafdullah àwọn tí wọ́n wá sí hajj tàbí àwọn tí wọ́n lọ umra àlejò ọlọ́run ọba ni wọ́n dàáhùn ọlọ́run pè wọ́n pé kí wọ́n wá bẹ̀ ń wò fàjàbóhù wọ́n jẹ́ pé ọlọ́run ọba fàdáhùn dàáhù wọ́n bẹ lọ́run ọba fàtàhùn ọlọ́run ọba ó dẹ̀ fún wọn ní gbogbo tí wọ́n bá tọrọ lọ́dọ̀ rẹ̀ akọmọkọlọ sílásílásílá ló fi pàtàkì pé ẹni tó bá ti ti ájìdé tàbó tí ó múra dé kó jáwọ́ níbi àpọ̀n tí ó yọ̀ kó gbé omi lákaná gbogbo pátipàti tí ń bá ti ń ṣe láì mójútó ẹ̀sìn tẹ́lẹ̀ tàbá ìṣe déédéé kó wá mójútó tẹ̀sìn báyìí kó fi jẹ́ pé yọ taare gbogbo ń tọ́ bẹ lọ́wọ́n ọba lé lórí ọlọ́run ó fún kọ́lọ́ mọ́ṣáà gbájú àtàwọn ọmọ ra wọn salaam aleykum salaam. aleykum salaam. mo ní béèrè méjì kan. àkọ́kọ́ nípa nọ́fìlà tá a máa ń lọ yẹn nọ́fìlà. nọ́fìlà. tá a máa ń yọ yẹn. ní pé ṣe lẹ́yìn irun wọ́n ní pé tí irun ọba pé àdìsí mi mọ̀ ní pé tí irun ọba pé kọ́ máa fi kún. bẹ́ẹ̀ni. ṣé toru náà. òjíṣẹ́ la ló sọ bẹ́ẹ̀. toru yẹn náà ó wà ń bẹ́ẹ̀ àbí. tí kí ni. toru tá a máa ń yan lóru yẹn òun náà wà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nọ́fìlà náà ló ná ẹni wọn tí a máa yọ lóru. bẹ́ẹ̀ni gbogbo kẹ́hìn máa fi náfìlà ṣeré pé ṣe bí náfìlà ni tá a bá gbẹ̀rù wò níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama tó bá kù káàtó òjíṣẹ́ náà sàn sàn wọn sọ pé òjíṣẹ́ náà sàn sàn ni wọ́n sọ pé ẹ̀yìn ẹyẹ náà fìlà rẹ̀ wò láti fi kún un àdéhùn wa bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀gbọ́n mọ́mí wa kan ọ̀nà bẹ́ẹ̀ ju ìlọ́dọ̀ wọn jẹ́ ọ̀yà sínú wọn wá pè mí pé wá àfà ọ̀dọ̀ yín èwo lẹ máa ń jẹ wọ́n àwọn ń joyè pé. a máa ń joyè. ẹ mọ̀ ṣàlàyé fún wa pé. a máa ń jẹ oyè tá a máa ń jẹ ni wípé oyè adúnímọ̀ ìmọ̀ ẹ̀sìn láti mú lò gbogbo ìgbà yàní khadimul ilm wa ẹni tí máa ń tí máa ń tí máa ń ṣiṣẹ́ fún ìmà àtàwọn tí wọ́n bá ní kíndẹ̀nì mọ̀ qala Allahu qala ar-rasulu qala as-sahaba Allah sọ báyìí òjíṣẹ́ náà sàásílà ń ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé mú lò báyìí eyín ni mọ̀ eyín ni ìmọ̀ àǹfààní ìmọ̀ tí máa ń kóyàn yọ nínú ìyà ọba adẹ́dà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́lọ́hún ṣe àlékún ìmọ̀ náà fún wa. Now. Assalamu alaikum. Wa alaikum assalam tala. ìbéèrè mi ìgbà tí àwa fẹ́ máa bọ̀ ní àtibítà àti wá láàárọ̀ ẹ̀. na. a ní àríkọ̀ tá à ń ṣe. na. àbá hadith tí mi mọ̀ lórí ọ̀rọ̀ omi tá a fẹ́ fi ṣe ìbádà. na. onígbà náà mi sọ pé. tahir mutahir. na àti pé iná wọn ni mọ wòlá yan jùs. na alima wòlá yan jùs na. àbí wáyé pé nǹkan kan rí rí ihu rẹ padà. na àbí ìtọ́wò rẹ àbí kọ́lọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ìgbà tá a fáwọn sọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí ibẹ̀ ni àwọn fíkì mùsàlẹ̀ bùláríbà fíkì mùsàlẹ̀ ẹgbẹ́sẹ̀nu dáadáa tí àwa lè kà tí àwọn afá ń kà jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ ẹ lè kà àwọn tí lè kà yìí fọdà. <laughs> ìyẹn ni àwa ń wò nígbà tá a bá sọ pé wọ́n ní àdìsí aláàkọ́ pé ìnáwó ah. ẹ̀rí omi lion juice ìyẹn kankan lé àdìsí ẹ̀ sọ yìí. ìsabala kulatain. wọ́n ní ìsabala eh, kulatain. wọ́n ní bọ̀t ipe tí àwọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ tí ò bá yí padà pé ìyẹn ipe interpolation ni pé ìyẹn kò kò correct mo rò pé mo rò pé lọ́wọ́ lọ́wọ́ àfa pé criteria wo la fẹ́ fi mú omi tá a fi ṣe ìbádà question ti àwọn answer tó. omi tọ́jọ́ yìí pé bó ṣe wà nù nínú ibi tó ti wá bí omi kànga mi ó lè lọ lẹ́nu a gbọ́ fíkàfíkàm kan bẹ́ẹ̀ natural nìyẹn ṣùgbọ́n bó ṣe bá wa nù so ti yé báyìí nísìn ṣùgbọ́n nísìn àwa nǹkan wá ta sí nǹkan tó ta sí òun tá a bá fi sẹ́nu àwa ń rí bí oyin à ń rítọ́wò bí oyin bí oyin lára rẹ̀ tàbí àwa ń gbọ́ bí ohun oyin bí oyin tàbí kọ́lọ̀ rẹ̀ fẹ́ ṣe bákan ó ti yapa sí ń ta màmá omi tó mọ́ ni lópin ìgbà tó yẹ pé n tó yí àpèjúwe rẹ̀ tó yí padà yẹn kì í ṣe nàjásà omi tó mọ́ ni but kò lè má nǹkan fún bàdà. nà má fà sọ bẹ́ẹ̀. bó ṣe wà ní. ṣé èyí tí àdánwò sọ pé àfi tó wáyé pé nǹkan kan yí àwọ̀ ẹ̀ padà ìyẹn dùn mí fà. rárá kọ̀dọ̀ yìí sórí kọ́ídà kan wà kọ́mùṣ thumma fattish gbogbo hadith tó bá wá lórí ọ̀rọ̀ àkọ́kọ́ gbàjọ́ tàbá gbàjọ́ náà àá àwọn èwo ló fẹsẹ̀ nílẹ̀ àwa rí i pé gbogbo wọn fẹsẹ̀ nílẹ̀ á wà á pa wọ́n pọ̀ bó o lá ṣe reconcile wọn so ti yé báyìí nísìn sabil tí sheikh islam ibn Taymiyyah atọ́tẹ̀lé jùnú ó fọkàn balẹ̀ ju pé ká sọ pé ayọ̀ kan dànù lọ gbogbo eléyìí àwọn hadith yẹn náà wọ́n papọ̀ wọn ò mú kan wọn àyọ̀ kan dànù fún kan àlàyé eh, rẹ̀ wà dáadáa nínú subulu salam ti imaamu sada'ayi sharif balogun mara na one two na ẹgbẹ́sẹ̀ náà ẹlẹ́gẹ̀jì ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé kí wọ́n ká mú wo home video gbogbo aládé wọn pé àwọn tó ń subscribe fún DSTV àti DITV so àwọn home video yẹn náà ni èyí tí ó pọ̀ jù ń bẹ islamic station ẹlòmíì ò gbọ́ lárúbáwá tẹ́lẹ̀ nígbà dẹ̀ gbọ́ àwọn ọmọ àtìyàwó wọn síbẹ̀ gbọ́ so islam channel wa islam channel bí ikra àti ikra wa àti islam, channel wa bẹ́ẹ̀ ni. àwọn méjèèjì la máa àwọn méjèèjì náà ló kọ́ mọ̀ ju táwọn ṣùgbọ́n ọ̀rọ̀ ta ló fẹ́ ẹ̀pù ọ̀fan nǹkan náà máa ń sọ ní ẹ̀pù ọ̀fan nǹkan náà máa ń sọ ní islam channel yẹn jù ẹ̀rọ àwọn kéèké èmi ò ní táyà fún irú nǹkan báyẹn. ẹni tó ti bẹ́tà jù gbogbo orú nǹkan báwọn kéèyàn kásẹ̀ rẹ̀ lẹ́nu lé. mọ́tẹ́lẹ̀ ọmọ tí ń wò tọ́ wa ní ọmọ ha Quran tàbí tó fún láwọn kan bí kò máa ha yẹ wò síra wọn bó ló ṣe ń lọ sí. tó ti dáa jù ní wípé gba àfáà fún wọn nulẹ̀ kí a máa ha Quran torí gbogbo àwọn channels yìí náà àti tí wọ́n pera wọn ní Islam Channel náà kọ́lọ̀ mú ti channel Islam Channel gangan wa gbogbo wọn àwọn ará náà kò kò jìnnà sí wọn kọjọ pa ń jó kọjọ pa ń kọrin kọjọ pa. Jazakumullahu khairan. now afonso ọtí ọkọ̀ tí wọ́n sọ wípé ó ń dí wọn lọ́wọ́ lẹ́ẹ̀kan wọ́n ní white um, caravan dodge ni so ẹni yẹn ò tí ì lọ gbé bóyá kò dẹ̀ ń ṣe láàrin wa ń bí báyìí àmọ́ tó bá jẹ́ láàrin wa ẹjọ́ ẹ lọ gbé ọkọ̀ yìí kó ń wọ́n ló ń dí àwọn tí wọ́n ní ààyè yẹn lọ́wọ́ wọ́n fẹ́ wọnú ilé wọn ní ẹ̀jẹ̀ kan ráyè wọlé mus six nine two cg ẹjọ́ ẹ lọ bá wa gbé kó ń bẹ̀. na ìbéèrè látọ̀dọ̀ àwọn sisters nìsa wọ́n ní ẹni tí ó ṣèyàwó tó wá já sí pé wọ́n ṣe àdéhùn mahar ní eléyìí tó ṣe kó wọ́n padà wá san ni so ó wá ní lẹ́yìn ọmọ mẹ́rin ọkọ tí wàá fún ìyàwó rẹ̀ ní owó yìí pé ṣé zina ni wọ́n ń ṣe ni ṣé zina ni wọ́n ń ṣe ni àbí. àwọn ohun zina ọjẹ gbèsè ni tó bá kú tí ò bá san nínú nínú ogún tó bá filẹ̀ wọ́n kọ́kọ́ yọ ìyànkú wọ́n níwà nù àwọn nǹkan tí wọ́n kọ́kọ́ yọ ẹ̀ lẹ́nà tí ò bá wá tó tí ò sí tí obìnrin ò bá yọ̀ǹda yóò lè gbàǹjọ́ gbẹ̀ǹdà kíámù ló fi jẹ́ pé ẹni tí obìnrin ó bá béèrè fún lówó orí kó jẹ́ ní tí ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì tí ó ipa ọkọ ọkùnrin ó lè ká tí ó fi lè fún un lẹ́sẹ̀kẹsẹ̀. bí owó orí báyìí mahar báyìí bó bá ṣe rọrùn sí làlùbáríkà wà nínú gbèsè ìgbéyàwó yẹn sí òjíṣẹ́ náà sàrà sàlám sọ yìí. now. ọkùnrin ni ó sọ tí òun ó fún tí wọ́n wà á dúnàdúrà lé lórí a kì í ṣe oní ọ̀sẹ̀ pé dandan lòun tó fẹ́ bá ní. mo fẹ́ fún ọ ní mo fẹ́ fẹ́ ọ mo gbà màá fún ọ ní ẹgbẹ̀rún ogún á ó kéré ẹ á ṣe ní àádọ́ta á lè ná báwọn but kì í ṣe kóbìnrin náà sọ pé ọ fẹ́ fẹ́ mi ọ̀dà vi lọ́kọ̀ọ́lẹ́sí tọ́ọ̀ bá tí ì kọ́ tó fi wá di wípé tó bá ní bùkátà sí pé bóyá ó fẹ́ ó lóun fẹ́ ṣe àwọn omi ọlọ pé gbèsè tó jẹ́ sọ́mọ bó ti bọ̀ olú kan bá ọkùnrin ni ó ṣe fọ́ọ̀dù ntọ́fẹ́ fún fún obìnrin yóò negotiate wọ́n negotiate now. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam tala. ẹnìkan béèrè béèrè kan ní ọ̀sẹ̀ tó kọjá. náà nípa pé ẹni tí àwọn òbí ẹ̀ ń ta nǹkan ìwọ̀ bí ọtí. bẹ́ẹ̀ni. ẹ sọ pé ẹ̀tọ́ ni nǹkan yẹn fún ẹni yẹn láti jẹ fún ọmọ bẹ́ẹ̀. tí ó bá ti bàlágà tí ó ti mọ nǹkan kan. naam. ṣùgbọ́n tó bá ti di pé ó ti tójú bọ́ kó yẹra. naam. ẹ wá mú hadith kan wá nípa arákùnrin kan tí ó ń ṣe ìrìn àjò tí anábì sọ pé ìjẹmu ẹ ya haram ni nǹkan tó wọ haram ni àti pé haram ni ó tọ́ dàgbà. bẹ́ẹ̀ni báwo ni àrọ́mù ṣe tán ìdàgbà bẹ́ẹ̀ kò àárín yẹn bẹ́ẹ̀. ẹni tó jẹ́ pé ó ti nípa ó nípa láti ti ń jẹ ó ti wà ní àrọ́wọ́tó ó ti wà ní kápá rẹ̀ so ti yé báyìí nísìn ẹni tó yẹ pé òun in tó ń jẹ òun in tó ń jẹ ó wà ní kápá rẹ̀ ṣùgbọ́n ẹni tó yẹ pé kò sí ní kápá kò sí ní kápá rẹ̀ kò tí ì tójú bọ́ responsibility àwọn òbí rẹ̀ ni. ẹlẹ́gẹ̀ẹ́sì ni pé. Hmm ẹni tí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọmọ tí àwọn ọbí ẹ̀ ń ta nǹkan ìwọ̀n yẹn ẹ̀tọ́ ni láti jẹ fún tó bá jẹ́ pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n ń ta nǹkan yẹn òun wá fẹ́ ṣèrìn àjò wọ́n á mú nínú owó nǹkan tí wọ́n ń ta yẹn pé wà búrò gbà ṣé ó lẹ́tọ̀ọ́ láti gba nǹkan yẹn. rárá. one two. Naam. Wa alaikum bọ́dà kan ló kò láyé. náà kọ́nà bá foríjì. ó dẹ̀ fi àwọn ọmọ mẹ́ta lẹ̀. náà. àwa ń tọ́jú àwọn ọmọ yẹn. ọkùnrin àbóbìnrin. ọkùnrin. làwọn mẹ́tẹ̀ẹ̀ta. iná ọkùnrin kan ẹ ọkùnrin méjì obìnrin kan. náà ṣó níyàwó. nasara ló filẹ̀ but nasara yẹn dẹ̀ sọ pé òun kírun. sowaki. kò kí létà ń tóra kamọ́ tó ń lọ sí bitọ́n pàtẹ́wọ́ ó ní. kò ní. ó ní the ní kò ní pinnu ogun. ah àwọn àfa pín ogún yẹn wọ́n fún ní one eight. arara ah, wọ́n sì pín wọ́n yapa sí tọba adẹ́dà wọ́n yapa sí sọ̀jìṣẹ́ náà sọ̀lá sọ̀lá kí wọ́n tó kú gan gbogbo ìkìlọ̀ ní fún gbogbo wa islam ò kọ́ o wípé ká fẹ́ Nasara bọ̀dí ń tọ́fẹsẹ̀ múlẹ̀ jù ní wípé ká mùsùlùmí ọ̀dà àjù ká fẹ́ mùsùlùmá ọ̀dà àjù pé ká fẹ́ Nasara lọ ẹni tí ó wà fẹ́ Nasara lọ́kùnrin ọkùnrin tí ó fẹ́ fẹ́ nasaraniya eh, lóbìnrin kó jẹ́ ẹni tí orí rẹ̀ ti dúó lọ́rùn kìí ṣe pé ẹni tó yẹ tiẹ̀ gan náà ò dúó lọ́rùn tẹ́lẹ̀. tó ń túmọ̀ sí wípé wọ́n là á tó bá súnmọ́ yóò jẹ́ nípa kọ̀wé jẹ́nàbà torí mẹ́nu tíra àwọn náà tó bá ń ṣe nǹkan oṣù yóò jẹ́ nípa kọ̀wé wẹ̀ haid tọ́ba bímọ yóò jẹ́ ń pa kọ́wẹ̀wẹ̀ fas tọ́rọ̀ràn àyàn ní nínú tíra àwọn gan ntí yóò pa wá àwọn nǹkan ìmìnà kẹlẹ́mátì ìsàwọ́ àbẹ́yìnà náà wọ̀bẹ́yìnà hù tọ́jọ́ pa wá pọ̀ àkọọ́lẹ̀ ọ̀wà wà tọ́wọ́ bá fi kírun tí mo fi kú o ò nípinnu ogún o tọ́wọ́ bá fẹ́ gba nǹkan ní tọ́wọ́ bá fẹ́ gbà nísìnyí tí mo lè fún ọ ní gbà lọ kọ́yọ̀ǹda rẹ̀ fún tọ́ba di pọ́lọ́jọ́ dé kò sì sígbà tí ò lè dé kò síbi tí ò ti lè dé kò sígbà tí ò ti lè dé tọ̀ kò ní pín inú ogun kí àsọ̀ọ́lẹ̀ yẹn ti wà ń bẹ̀ ó ní pín o tọ́lá àwọn ẹlòmíín máa ń mu kun mẹ́kọ̀ọ́ wípé òun gan ni wọ́n fi ṣe next of kin. now further. now uh, mistake yẹn ti wáyé. ok because nígbà tí wọ́n gbé Koran lẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n kàn tú wọ́n ní Quran pé whether it's Nasara or Muslim. wàlá irọ́ ni wọ́n pa. so wọ́n fún but ìyẹn kọ́ ni question. now ngbà tí kó máa sọ lédìlé nasara àwa sẹ́tù ẹ̀ kókó ń bẹ̀ wọ́n yẹn kí ló ṣẹlẹ̀ a ní kó máa lọ àwọn ọmọ mẹ́ta tó wá wà nílẹ̀ wọ́n ń kírun à ń tọ́jú wọn nígbà tí a wá pín ogún tán tọ́ sí wọn lọ́wọ́ wọn làwọn ò kírun mọ́. àwọn ọmọ làwọn kírun mọ́. bẹ́ẹ̀ni kékeré tí a fi sí University of Ibadan òun náà ń gbàtírà òun kírun àṣé ó fẹ́ wọ dọ́gbọ́n wọ university ni nígbà tí ó wọ eighteen èmi tí mò ń manage account ẹ̀ hmm. ó ní kí n kọ lẹ́tà ẹ̀ pé òun ti dàgbà. ó ti dàgbà lóòótọ́ náà. Ah. so i wa change account I wá send text message pé i have decided to be a christian. so the issue now is that kí ni sharia what do i do do i leave them to go on their own because they are more than they are above eighteen hmm. or ṣé kátó mama it's a big issue. tí wọ́n bá ti bàlágà. now wọ́n rù ti ẹrù wọn ni but gbogbo bó bá ṣe lè wù kó jẹ́ ẹ má fi wọ́n lẹ̀. how. barakallahu fik. mo ní ọ̀nkù kan orí tiwọn náà ò dúró lọ́rùn nínú gbogbo àwọn ọmọ bàbá wọn àwọn nìkan ni wọn ò àwọn àbúrò wọn yòókù gbogbo ní bá fi júwe àáfà àáfà ni wọn ok nítorí náà wọ́n lọ fẹ́ oríṣiríṣi ìyàwó ká a rí nínú àwọn ọmọ wọn pínpín àwa ṣẹlẹ̀ pínpín àṣẹlẹ̀ láàrin lọ́kọláya ọ̀nkù àti ìyàwó wọn ìyàwó wọn ò ṣe Islam àwọn ọmọ wọn àwọn òbí wa wò pé ah, a gbọ́dọ̀ rè wọ́n lójú ọ̀nà ẹ̀sìn a dẹ̀ gbọ́dọ̀ tọ́jú wọn wọ́n á ṣègbìyànjú láti rán wọn dé yunifásitì gba wọn dé yunifásitì tàbí wọ́n ṣe gbogbo kínní gbogbo wọn ètí ó di Samuel ètí ó di John ètí ó di kínní gbogbo wọn wọn wọn gbọ́nà lọ ok aside Bible tẹ̀ǹkà àti doctrine ẹ̀sìn tẹ̀ǹṣe ẹ jẹ́ agbẹjọ́kọ̀ kájọ sọ̀rọ̀ ọmọ kékeré tí ò tó wọn lọ́jọ́ orí ó di pé mọ̀nà ọ̀kọ́ṣáàtì tí wọ́n ń ṣe àwọn náà rí i pé àwọn ń agidi agídí lọ́wọ́ a rí nínú wọn ètò sọ pé ah kíní yìí lóòótọ́ yẹ kéèyàn tún yẹ̀wò wò rí padà a sì rí nínú wọn ètò ńlá gidi òun náà máa pa gidi lòun lò kìí ṣe yí pé òun kankan láti ṣe tóun ṣe aṣáhìn ni wípé téèyàn ọba dákẹ́ torí iná ò tí ì tán lásọ ẹ̀jẹ̀ náà ò dẹ̀ ní tán lè kanna téèyàn dákẹ́ bí ọba tiẹ̀ sẹ́rí padà sínú Islam èyí tó dì mú òun náà mọ̀ wípé òkú ń bete ni àní dákẹ́ àní dákẹ́. Ah. Hmm. bọ̀tí tẹ́yìn ti ṣe tọrọ ń gbélé yín lọ́wọ́ ẹ ti ṣe ẹ rí wọn dàgbà tí wọ́n fi bàlágà lórí Islam àwọn ni wọ́n wá choosing tó wù wọ́n wọ́n lọ jábọ̀ fọlọ́. Hmm. six. salamu alaykum. wa aleykum salaam tula. ẹ sheik ọ̀rọ̀ kan ló ní a lọ sí program kan so àbá kan wá mú wa lórí ọ̀rọ̀ ipa ìgbín ó dẹ̀ tako làákà ìwà díẹ̀ nípa ìgbín ìgbín ok ok so ó wá ní ìgbín yẹn pé ta ẹ jẹ tí òfin ní di òkú gbété pé a gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kú mọ́ wa lọ́wọ́ kó tó di pé a jẹ ọ̀rọ̀ yẹn má ṣe ṣàlàyé ẹ̀ ó dà kó. ẹ dùn ni ẹ dùn àbí. No, outside, brother. kì í ṣe pé dúdú báyẹn náà wọ́n sọ pé tó bá fẹ́ tó bá ti rà á lọ́jà tó bá ti kú pé kò dáa fáwa àwa mùsùlùmí. kí ni yẹn. ìyẹn ìgbín pé tó bá ti kú lọ́jà pé kò dáa ká gbé wa lébẹ̀ mm. pé ká má rà pé èyí tá a máa lò ó jẹ́ pé àwa tá a bá ní opportunity ká jùmọ̀ nu omi gbé. àwọn tí wọ́n sọ gbogbo eléyìí fún yẹn pé ẹ̀rí dà á dà wọ̀ tọ́lùbì lè ilmu lásìmọ̀ yẹ sára àdàdìlà ẹbí léèrè ni kílẹ̀ rí ó ní kọ́ ìdà tí a fi ń lo nǹkan n tá jẹ ó ní kọ́ ìdà tó lọ́wọ́ bá la kalẹ̀ àlàyé tó jíṣẹ́ lọ́sàn àṣàlà ń ṣe lórí rẹ̀ ó dẹ̀ lágbọ́yé ìsìláàmù tó fi jẹ́ pé kò rújú ìdí tá a fi ń fẹ́ alil kitab ni pé nọ́ọ̀sì wà lórí rẹ̀ bọ̀dù kì í ṣe pé irúwọ́ ògiri wọ́n èèyàn ní ọ̀fẹ́ wọn. ẹni tí ó tí ó lè mọ́nítọ̀ ni o gan sí wẹ̀ ó tó nǹkan mọ́nítọ̀ kìí ṣe just wípé àwọn fine girl ni mo rárá àìmọye fine girl so bẹ́ẹ̀ náà ni nǹkan jíjẹ kí ni nàjásà kí ni tí èsì nàjásà kí ni ẹran tó tọ́ sí wa kí ni ò tọ́ ẹni tí ò lẹ́jẹ̀ lára kí ni po rẹ̀ nínú Islam so gbogbo wọn yìí la gbọ́dọ̀ yẹn jù. ẹlẹ́kejì sà obìnrin tó. tó tán gbé láti ilé wọn pé bóyá ọkọ bóyá bákan nípa condition ọkọ tó ti wá lọ tó wá tún sọ pé òun ti jáwèé kí ni advice tẹ̀lé fún ọkùnrin ẹ̀ torí Ọlọ́run. náà obìnrin ò ní ẹ̀tọ́ láti sọ fún ọkùnrin wípé ìṣemọ́ tó wá kẹ́rù lọ fún ara rẹ̀ lópin ìgbà tó wà níta òun gbogbo ń tọ́nà ọba ní ọmọ ṣẹ́bi lè ṣùgbọ́n obìnrin ní ẹ̀tọ́ pé ìgbésí àjọgbépọ̀ tẹ́milọ́rùn tú mi lẹ̀ tó bá ní òun tú lẹ̀ ó ti di mọ̀tẹ́lẹ̀ ẹ̀yìn márẹ́jì yẹn ó ó ti wà dissolve tó bá ti sọ pé ó ní tú ọ̀lẹ̀ mo tú ọ̀lẹ̀ but yóò dá ntọ́jú san ní owó orí fún yóò dá padà fọkọ àfi tọkọ bá yọ̀ǹda lókù tọkọ ọba yọ̀ǹda yóò dá padà tí ọba dá padà yóò san níjọ́ ń gbé ní àríkíámọ̀ na bó ṣe rí nù ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkùnrin ni ò tẹ́lọ́rùn lọ́kọ́ nípa ìwà ara yìí sú mi ọ̀dà mo kọ̀ ẹ́ síbẹ̀síbẹ̀ náà kò kàn lè kẹ́rù jáde yóò ṣe ìdà ẹ̀yìn nílé ọkọ yẹn nǹkan oṣù mẹ́ta yóò ṣe nílé ọkọ yẹn tọkọ yẹn ò gbọ́dọ̀ fọwọ́ kàn tó bá ti fọwọ́ kàn ó ti dá padà nìyẹn tó bá yẹ pé kò fọwọ́ kàn ó fi ṣe nǹkan oṣù mẹ́ta ó ti kú nílé ọkọ yẹn nù tọkọ bá fẹ́ fẹ́ padà wọn ó ṣe negotiation míì ni kìí dẹ́ ṣó nìkan ló sí mọ́ ẹni tó wà ń ta gan-an náà lè bá pò ó pé àwọn náà ní interest now ṣùgbọ́n lópin ìgbà tí ìdá rẹ̀ ò bá tí ì tẹ̀ yẹn ọkọ nìkan òun ló ní ráìtì lórí rẹ̀ ṣùgbọ́n obìnrin tó sọ wípé mi ì ṣe mọ́ tú mi lẹ̀ tọkọ ni mo tú ọ lẹ̀ kò l'accommodation kò dẹ̀ ní náfàkà kò l'accommodation sorry so ilé wọn ni ó gbé kì í ṣe ilé ọkọ náà. ó ti wá lọ nísìn. ó ti lọ ó ti lọ báyìí. ọwọ́ àánú bínú ọlọ́run bá. náà kí kí mo á ń béèrè ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ Ah. kí ni tí ẹ lè advice. èyí sọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ní iṣu òun gangan lákọ̀yanjú ọ̀rọ̀ náà kọ́ padà sí kò lè tú kò kan lè já fúnra ara rẹ̀ àfi tọ́kọ́ bá túlẹ̀ àfi tọ́ bá lóun ò ṣe sí àmọ́ yìí pé òfin ẹ̀sìn islam ò dé tọ́wọ́n tó bá ti ní mùsùlùmí lòun ẹni ọkùnrin kankan ò gbọ́dọ̀ sọ pé òun ta sí fẹ́rù eléyìí o àfi tó bá yanjú gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ ajẹ́pá amukun mẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ náà lọ fẹ́ marry kò sí marriage láàrin wọn. now now ẹgbẹ́ now sọlẹ́jẹ̀ ah. ah. sọlẹ́jẹ̀. Ah. <laughs> نعم سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى السلام عليكم انا وهذا هذا اليوم all meine <laughs>